bàbá adébóyè ó nílò láti ronúpò àdàsà ẹjẹ́ ti bí ìbéèrè mú ẹjẹ́ ti bí ìbéèrè bẹ̀rẹ̀ bàbá wa pásítọ̀ adébóyè rìdíìmù mo ní béèrè kan fún ọ̀sà kí lẹ̀ṣẹ̀ tí bàbá jòsáyà akíndayọ̀mí ṣẹ̀ ọ́ fi tẹ̀ mọ́lẹ̀ tògótògó pẹ̀lú àwọn ọmọ rẹ̀ bàbá ní àwo sẹ̀lẹ̀ ìjọ sẹ̀lẹ̀ wọn ò gbàgbé ọ̀ṣọ́fà bàbá ní àwo kẹrùbù lójú gbogbo àgbáyé kẹrùbù ọ̀gá ẹlẹ́ṣẹ̀ ni wọ́n àwọn náà ò gbàgbé bàbá Mósè Orímọládé tún ọ̀la ṣe ṣùgbọ́n ní rìdíìmù ẹ bo bàbá Akíndayọ̀ mi mọ́lẹ̀ tọmọtọmọ àwọn ọmọ rẹ̀ sì wà láyé gẹ́gẹ́ bí ohun tí mò ń bá bọ̀ ẹni bá lọ ló bá kú nígbà tí mo tẹ ọkọ̀ létí àbálọ àbábọ̀ ìwádìí mi mo rí i pé bàbá Akíndayọ̀ mi lọ́mọ márùn-ún sórílẹ̀ ayé yìí obìnrin mẹ́ta ọkùnrin méjì ẹ̀yin náà wò ó àwòrán àwọn ọmọ bàbá Akíndayọ̀ mi nìyí àkọ́bí Akíndayọ̀ mi lóbìnrin ó ti lé ní ah, eh, seventy years of age seventy years of age ó lé ní àádọ́rin èkejì náà mo gbàgbọ́ pé ó lé láàádọ́rin obìnrin làwọn méjèèjì tó tẹ̀léra wọ́n ti lé ní seventy níbi tẹ́ ẹ jẹ wọ́n máyédé ẹ wá ń tẹ̀lé bàṣubàṣu ẹ ń jayé bí ẹni tí ò ní rọrùn ẹ̀kẹta ìgbà kẹta nínú ọmọ bàbá Akíndayọ̀mí tó ní rìdíìmù gangan ọkùnrin lòun ìlú Ìkòròdú ní gbé mo ti pè é mo ti bá a sọ̀rọ̀ ẹgbẹ́ kó yé gbogbo ayé kì í ṣe ọmọ bàbá akíndayọ̀mí ló rán mi ẹ̀yin ọmọ bàájò sáyà akíndayọ̀mí tẹ́ ẹ bá ń gbọ́ ẹ ò tó ẹni tó lè rán mi ọlọ́run ọ̀gá ògo àtẹlẹ́gbẹ́ àwọn bàbá yín tí ò sinmi ni bàbá yín fi yọ sí mi tọ̀sán tòru bí ò bá rí bẹ́ẹ̀ màá dúró lọ́jọ́ ìdájọ́ ayé màá sọ tẹnu mi fún gbogbo ènìyàn àtẹ̀kẹta àtẹ̀kẹrin àti karùn-ún gbogbo àgbáyé gbọ́ ọmọ márùn-ún ni bàbá jòsáyà olúfẹ́mi akíndayọ̀mí tó dá rìdíìmù sílẹ̀ ọmọ márùn-ún ló bí sáyé àbí tẹ̀yìn rẹ̀ tí ò bá lé àti súnmọ́ sixty years of age ọgọ́ta ẹ̀dẹ̀ ń jẹ wọ́n mọ́yé ẹ̀dẹ̀ ń bò wọ́n mọ́lẹ̀ pásítọ̀ iye adébóyè tẹ́ bá gbàgbé ìtàn ẹ jẹ́ kí n fi àkókò ìmú yín wá sínú ìrántí yìí Olufemi olúfẹ́mi akíndayọ̀mí jáde láyé if i'm not mistaken late seventy stroke early 80 na gbòkú bàbá lọ sẹ́tàn láti lọ sìnkú bàbá ó wà níbẹ̀ nígbà na. wo àwòrán rẹ bó o ti bẹ̀rẹ̀ pẹ̀lú bàbá akíndayọ̀mí ìwọ náà wọ̀ ọ́ látòkè désàlẹ̀ sà ó dáa lẹ́yìn ìsìnkú bàbá ẹ tún wo àwòrán ilé tí bàbá fi sílẹ̀ fún ọ àwọn ọmọ akíndayọ̀mí tó kólé ọ lọ́wọ́ ó sọ fún ọ pé ìwọ lẹ̀gbọ́n wọn ẹ wò wọ́n sà ẹ wo tẹ́ ẹ ṣayé wọn dà ǹjẹ́ ìwọ lè nawọ́ sókè lónìí báyìí wípé bí ayé àwọn ọmọ bàbá akíndayọ̀mí ṣe rí kí ayé